الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته تعقكم الأوضة التي تنسي أصبات عرض إليه وهو بيرون بعد السلام قلوا قلوا قلوا كذكات السلولي قلوا كذكات السلولي قلوا بيرون بعد السلام رمضان إليه تنبو ولا ولا ọjọ́ olókù tá a máa kà pẹ̀lú rọ̀mọdọ́nù báyìí àbí ọlọ́run ọ̀nà ọjọ́ tó kù náà ọlọ́run kà wá sí ẹni tí ó bà láyò ó sì fún wa ní okun àti agbára eléyìí tí a lè fi gbà á àti gbogbo ní tá a fi gbà á ti fi jáfe rọ̀ àbí ọlọ́run bá wọ́n yóò ṣòro fún wa o àtàwọn àti gbogbo àwọn ẹbí wa lápapọ̀ síra mo ti rahim. Ah, ní tẹ̀síwájú ní síra Sahih Bukhari eléyìí tá a máa ń kà fúnra wa ní dédé àkókò yìí. Kitabul Ghusl náà láwà Kitabul Ghusl nítorí sàlàyé fún wa nípa ọ̀rọ̀ ìwẹ̀ a rí pé tá a bá ti wá sọ̀rọ̀ nípa ìwẹ̀ kì í ṣe ìwẹ̀ àti kankan àtọ́fẹ́ eléyìí alàlè tìláàkì tó bá ti wù yẹn lè yẹn lè wẹ̀ yóò irú ọṣẹ tó bá ti jẹ́ ọṣẹ aláàlí tí èsè wọ̀ lèèyàn gbọ́dọ̀ fi wẹ̀ lèèyàn lè fi wẹ̀ ọ́ bá ti wù ú. ẹnu ibi tí Islam kojú bọ́ bẹ́ẹ̀ ni wípé sọ́ọ̀sì tó fẹ́ lò séèyàn lè lò láti fi wẹ̀ tára ó sì mọ́. torí lápèjúwe ẹni tí wọ́n fún lọ́sẹ̀ kan pé kọ́ wọn fọṣẹ ìwẹ̀ tí ọmọ ọdún tí wọ́n fi pè ọṣẹ òun. òye àkíkọ̀ làwọn sọ fúnra wa yìí tọ́tajú káàmà ètò pọ́nọ̀ pàdé wọn ẹ̀ ṣàjẹ́rẹ́sì. àwọn àfáà lè sọ fún ọ wípé wọn ó ṣe ọṣẹ ẹ̀yọ́nú fún ọ tó sì jẹ́ sí wípé tí wọ́n fi pẹ̀lú ọṣẹ ìhun ìgbẹ́ wà ń bẹ̀ ìgbẹ́ ọmọ èèyàn ó lè wà ná ọṣẹ tí wọ́n ló fi wẹ̀ eléyàn lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òdìdí. torí pé òórùn náà ló fi ń wẹ òórùn yẹn ó wá rí báyìí ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ kankan àtọ́fẹ́ dídami sí asára lásán káàkó jẹ́ nsánra lè tàbá ròt ṣé kára mi ó lè tutù eléyìí alàlì ìsìláàk bákan náà nínú tí islam kan tún lè kíyèsí ńbẹ òun ni wípé sòsomi ló fò kọ̀ wá wéèkì omi dànù láwọn sọ fún ọ pé alì èkìtì sọ́ọ̀tì ṣé níwọ̀n tí wọ́n sì torí pé omi tí wọ́n sì ló fòye àwọn kan ò rí o. lákòókò táwa yìí nísìnyí àwọn kan wà mí tí wọ́n máa san lẹ́lẹ́ fún mi báyìí lásìkò táwa yìí lọ́gbẹ̀lẹ̀. ìwé ìtawà àwọn ọgbọ́n sínú kànga tá a pọn mi yìí nísìnyí. gbádùgbò òun ti le tó wọ́n lè má le ju kànga ẹ̀ ọ̀kan náà lọ. kànga ẹ̀ ọ̀kan òun sì tún máa gbẹ. wọ́n máa tò ní wọ́n máa ronú pọ́ńdẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé arúgbó lọ́dọ̀ ọlọ́run pé nǹkan ti yàtọ̀ sí ti jọ́hún náà ká tó lè rú ibi tá a sọ yìí náà á sì pé á ah, kò lè pọ̀ bí ti jọ́hún mọ́ kò lè pọ̀ bí ti jọ́hún mọ́ nínú àwọn ọdún mélòó kan sẹ́yìn owó olúwa ló sì yìí náà bá a ti pọ̀ tó yìí náà ó lè jẹ́ sí wípé bóyá bíi kànga tí ó wà ládùúgbò náà lè mọ́jú bóyá bíi mẹ́ta lọ a sì lé ní báyà bí odò ilẹ̀ méjì bẹ́ẹ̀ kó láàmú àlọ́rí láàárọ̀ láàárọ̀ ẹni bá lè tèjì dínà ní àtàgò mẹ́rin ìdájí làwọn ètò wá ń díẹ̀ tí wọ́n máa rí ẹni bá tèjì lọ yóò rí tó ṣe sẹ́ni tó tòrò dáadáa rí káwọn èèyàn tó dé bẹ́ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ká mọ̀ sọ pé oṣù láyé bí òtí ẹ̀ sí ihe tí mọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá lè kọ́ láwọ̀ fẹ́ ká ṣe kẹ́ni o ká mọ̀ lò lóògùn tìlú pọ́nbẹ́wẹ̀ tó ń ka tó ṣe náà wọ́n sì ṣe bùtùlù ìsìláàmù fúdọ̀rọ̀ yóò béèrè léwu náà lọ́wọ́ rẹ̀ bákan náà kí làwọn nǹkan tó fi ń wẹ̀ sí kí sàrámù sí kí sèyí tó fẹ́ fi yí kálíkìlà ẹ̀dá ọlọ́run bọ́lọ́run ti dá ọ padà sí kí sọ̀rọ̀ tó ń búra láì pé ìtẹ̀yàn búra náà ní ìsìláàmù sọ̀rọ̀ lórí láyà jìfìlẹ̀ náà tọ̀. naam èyí tó wá kàn wá gangan tá bá bò gòsùlù kìyàn tó kìtàbò òun náà lọ̀rọ̀ àwọn ìwẹ̀ tọ́jẹ́ ọ̀ràn yẹn nú ẹ̀sìn àbí ìtọ́jẹ́ súnà ìwẹ̀ jẹ́nẹ́bà ni ìwẹ̀ áyédọ̀ ni ìwẹ̀ nífàsì ni ìwẹ̀ pàfẹ́ lọ́símọ̀ ni ìwẹ̀ yídì ni ìwẹ̀ bá àti ìwẹ̀ kú ni àtàwọn tó tún súnmọ́ nínú àwọn ìwẹ̀ tó jẹ́ èyí tẹ́sìn sọ̀rọ̀ lórí ẹ̀. òun làtí wá ń bá bọ̀ báàbù tá a fẹ́ mú lábẹ́ láàárọ̀ yìí òun ni báàbù mẹ́ni àfáàdọ̀ àlàárá sí ìsàlẹ̀ àṣà. táàbù tó ṣàlàyé fún wa nípa pé ẹni tó bá dami sórí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀rí ẹ̀rí pé àti ka àdìsí ya Maimuna àti àdìsí ya wa Aisha àti pa àwọn méjèèjì yìí ìyàwó ànábì ni wọn wọn sì sọ àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n mọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí kọ́dà àwọn tí yìí fún ọjọ́ káwọn ètò lẹ́tọ̀ọ́ àti ṣe o láti papọ̀. àwọn máa ń wẹ̀ pẹ̀lú ànábì ànábì máa ń wẹ̀ pẹ̀lú àwọn. eléyìí hàn wáyé pé ọkọ àtìyàwó nínú tí máa lékún ọ̀nà kéèyàn máa wẹ̀ papọ̀ bá yọ bá ti bá yọ. náà láre láre. torí pé bá ti wà ńlẹ̀ tó yá sí kò gbà tó ọmọ ti o lè má rọrùn kópa àtìyàwó máa wẹ̀ lójú káwọn ọmọ sì wà ńlẹ̀ ṣùgbọ́n bí ẹ̀kọ́ kan ńlá rè pé àwọn ọmọ ò sí ńlé àbí àwọn ọmọ ń fún àbí ọkọ àtìyàwó lè wẹ̀ torí pé kí ni ìdílé ń bẹ nínú ìlànà tànẹ́bí sallallahu alaihi wa sallam ó sì ní àwọn tó fẹ́ ṣe nínú ìgbélọ́kọláya bó ti nù àgbà kí ni á ní ìwẹ̀ lásán ó ní òun ṣe nínú ìjẹ́lọ́kọláya nínú tí máa jẹ́ kíbi olékún ni bó ti ra náà àwọn àgbàbẹ́tẹ́ pọ́kùnrin ò kíyèsí lóbìnrin sì máa fẹ́ràn bẹ́ẹ̀ sì máa dùn mà wíwá àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ kíyèsí nínú ẹ̀sìn àdìsí tí ó wá sọ eléyìí fún wa àwọn àdìsí mẹ́ta àbí nǹkan ní alákọ̀ọ́kọ́ mẹ́ẹ̀ كان جلباي في حدثنا ابو نعيم قال حدثنا زهير عن ابي اسحاق قال حدثنا سليمان بن سرجي قال حدثني جبير بن مدعم قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أما أنا أرني فأفيد على راسي ثلاثة ما ما دام يا ما دام سيوريني لمتا ìyẹn nígbà tí ìyẹn bá parí àlùwàlá ilé ìtasọ̀ ń yòó ní báàbí ìjọba ṣàlàyé kẹfí àlùbùsùlù fún wa díẹ̀díẹ̀ ìyànlẹ́bí ni máa darun sórí mi lẹ́ẹ̀mẹ́ta àwọn ọmọ àwọn ìdòwò nìyí pé ọba ìmọ̀ Malik kọ́nà ọba rẹ̀ tuntun wọn nínú ìjọ ọ̀rọ̀ yìí kalẹ̀ àti ìsàlàyé àdìsí yìí fáwọn èèyàn wọ́n jẹ́ pé wáyé pé káfẹ́ dání sórí yẹn alẹ́sẹ́ ní tẹ̀sílítù rà tẹ̀sílítù rà kádà orí wíwẹ̀ sí mẹ́ta pàápàá jùlọ eléyìí tá à ń sọ yìí nínú ìdí àti hikima tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni wípé ẹni irun rẹ̀ bá kún dáadáa mọ́kàndá mi sórí ó lè má débẹ̀ rárá ṣùgbọ́n tó bá dá sí bí ọ̀nà mẹ́ta dáfẹ́nà mẹ́ta ni pé ẹ̀gbẹ́ àkọ́kọ́ bí ẹ̀gbẹ́ ọ̀tún bí àlìbádùn òdòdó mẹ́yàmì yóò wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀gbẹ́ ọ̀tún yóò kọ́ da mi sí ẹ̀gbẹ́ yẹn dáadáa omi ò rẹ̀ gbèdé yóò tún gbà sáàárín yóò rẹ̀ gbèdé ẹ̀gbẹ́ kejì lọ́wọ́ àdámùsì ẹ̀mẹ́ta wọn yóò pè é. omi yẹn ó le débi ìsàlẹ̀ ẹrun ikùn tó wà bẹ́ẹ̀ na nìyẹn irun tó kún yẹn omi yóò lè jẹ́gẹ́lẹ́ yóò lè débẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì wá wípé ẹnu rẹ̀ wá kún náà tó sì ṣe bẹ́ẹ̀ náà wọ́n ní nínú súnlẹ̀ náà ló ṣe bí máa ṣe ní ẹ̀rẹ̀ yóò wọ́n nígbà sọ̀rọ̀ yìí bí yàrá yìí ìmọ̀ ìgbà sọ̀rọ̀ yẹn ẹ̀mẹ́ta tó ń sọ ẹ̀bù ọwọ́ ọ̀kún ọ̀rọ̀ méjèèjì láyé ló wọ́n fi yí tó wọ́n fi fún báyìí wọ́n fi báyìí wọ́n fi báyìí tó wọ́n fi ṣèkéde tó wọ́n fi fọ gbogbo orí náà tó ni ó fi dábì ìsàlẹ̀ ẹran. táwọn dàdí ti ní ìdùnnú báyìí àdẹ́ta ni mohammed bin bashar kọ́l àdẹ́ta ni gundar kọ́l àdẹ́ta na ṣùgbọ́n àni mikhwal bin rashid a mohammed bin ali an jabir bin abdullahi kọ́l. كان النبي صلى الله عليه وسلم يفرض على رأسه ثلاثة àbáwá jábìrì ọmọ abdullahi wọn sọ fún wa pé nínú ìṣesí ànábì táwọn náà òun ni wípé ànábì á máa da omi sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ó fi rí àdìsẹ lákòókò náà àbẹ́ẹ̀kọ́ náà níparí èyí táàbì dání dúró mẹ́ẹ̀ tó yẹ pé àdìsí tí ó gbẹ̀yìn báàbù yìí ẹni tẹ̀lé ló bá pẹ́ àtẹ́tànà abu nuhaim ẹ̀rí pé kàláwọ̀ kọ́nà abu nuhaim náà ni wọn àtẹ́tànà máa nà ẹ̀rọ ya ya abu nusani àtẹ́tànà abu jafar qal wala li jabir wàtàni ibnu ami يؤرد بالحسن بن محمد بن أنفية قال وني ذكر محمد بن أنفية وني قال kàìbàlùgọ́sùlù mínàlì jẹnẹba ìyẹn ni wípé ẹni tó wá bá àká yìí ti ń béèrè béèrè lọ́wọ́ wọn nìyẹn o ó ní báwo ni ìwẹ̀ tábàfẹ́ wọ jẹnẹba ìyẹn wà láwọn ẹlẹ́fọ̀n àpò báwo la ti ìwẹ̀ wọ jẹnẹba fàkóńtù àbẹ́rẹ́ wa ni mo wá dá lóhùn pé káàní nàbí yìí sallallahu alaihi wasallam ó ní báwo la wọ jẹnẹba yàkó tàlẹ́ àtàtà àkúfì ànábì ó bu ẹ̀bùkú wọ ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ yóò bu mẹ́ta wàyòfíìdù àlàráàtì yóò wá dà sí orí ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyẹn ni wípé ẹ̀mẹ́ta ló bù tòmọ̀ yòfíìdù àlàsáìrì jẹsẹ̀rì lẹ́yìn náà yóò tún da omi yóò tún kóbi ọkàrí gbogbo ara ọ̀kọ́ra lè hasan wọ́n ní báyìí ni àbáwá hasan sọ fáwọn ẹni ẹni rọ́jòló kẹfìr ó ní ọkùnrin wá sọ wípé à kẹfìrù sáà irun tèmi pọ̀ gan àfa ìwà dáwọ́dà àfa ìwà dáa lóhùn pé fàkóso káàní nàbí sallallahu alaihi wasallam bí wọ́n bá nínú rẹ̀ pọ̀ káàní nàbí sallallahu alaihi wasallam akthara minka sha'ran nínú rẹ̀ ò pọ̀ tó nínú ànábì pọ̀ ju rẹ̀ lọ. Fẹ́sì irun ànábì ṣẹ́kẹ́ ni ànábì pọ̀ ju irun rẹ̀ lọ. Níbi àwọn ẹ̀kọ́ wà ńbẹ̀ téèyàn máa fi dá lóhùn ṣùgbọ́n tí ó dáni lóhùn èèyàn máa ní àmọ̀dájú lọ́wọ́. èyàn gẹ́gẹ́ ni èyàn ti àmọ̀dájú lọ́wọ́ kéèyàn sì lọ́mọ yẹn pé gbogbo àwọn tí máa béèrè béèrè lọ́wọ́ ẹni àwọn ọ̀nà mi ń bẹ méjì làwọn bẹ ń bẹ náà lómi pé òdodo tẹ́lẹ̀ ó fẹ́ béèrè béèrè lọ́wọ́ láti lè ìfẹ́ inú fẹ́ ṣe tẹ́lẹ̀ tó wá béèrè béèrè lọ́wọ́ yóò tún àwọn ní ìfẹ́ tó padà wò ó lórí tiẹ̀ torí ṣùgbọ́n kàfẹ́ bí ó ti máa ó ti máa táǹdì tiẹ̀ tọ́ ọfẹ́ dáhùn tẹ́lẹ̀ ó ti máa ń tọ́ ọfẹ́ sọ ó dẹ̀ ti máa tọ́pọ̀lọpọ̀ àyàn náà ń sọ lórí ìkan yẹn ṣùgbọ́n àwọn nǹkan yẹn ọ̀tẹ́ lọ́rùn ó wá ń wá báwo ló ṣe fẹ́ da sílẹ̀ lọ́wọ́ sí yẹn nù yóò mọ̀ wá gbé ọ̀rọ̀ wá lọ́nà mi. tẹ̀pẹ́ lápẹ̀lú oníṣìn ẹnì yìí tó ti ní ní sáǹdì tẹ́lẹ̀ ni wípé ẹ̀mẹ́ta òun ò lè tó òun òun ò bomi sí dáadáa tó rẹ̀ gan-an ìpín ọ̀fẹ́ ìwádìí omi omi lítà kan kọ́ ẹ̀ pé orí nìkan nìyó bì yẹ fọ̀. ntọ́fẹ́ ẹ̀stábíìsì tẹ́lẹ̀ nínú gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ nìyẹn bàbá ìwájú ọ̀dà níbi pé irun rẹ̀ pọ̀ náà ni wọ́n gangan náà ti ẹ̀fọ́ ní pé irun rẹ̀ pọ̀ irun rẹ̀ pọ̀ gan-an tó wáyé pé bẹ́ẹ̀ ni síbò àníbẹ̀sádà nẹ́bí mà ó sì mọ̀ pé ànẹ́bì máa sí irun lẹ́yìn gbàgbé tó fi mà bí irun rẹ̀ pọ̀ tó nà ànẹ́bì irun rẹ̀ pọ̀ tó nà ànẹ́bì ìlànà tí irun rẹ̀ bá ti pọ̀ tó nà ànẹ́bì ẹni táǹsọ̀ yìí ẹ̀mẹ̀ta rẹ̀ ló máa bomi sórí omi sì ń débi ìsàlẹ̀ ẹran rẹ̀ ẹ̀kọ́ lélẹ́yìn náà báwa náà káwa náà má mọ̀ dájú ká sì mọ ọ̀nà téèyàn máa fi dáhùn yẹn lóhùn béèrè ìyẹn ni ó lè jẹ́ ríkì níbi ìfẹ́ ẹnu wọn tí wọ́n bá wà tẹ́lẹ̀ eléyìí náà jẹ́ àwọn mẹ́tọ̀dù táwọn olùmọ̀ máa ń lò láti lè sèkéne o láti lè dáhùn èèyàn padà kó níbi ìfẹ́ ẹnu tí wọ́n ti dúró lé lórí tẹ́lẹ̀. gbogbo ẹ̀nà ló ní mẹ́tọ̀dù láti kọ̀rẹ́tì àwọn èèyàn lórí àwọn ìfẹ́ ẹnu ẹ wọ ọ̀nà kan náà ọ̀kan náà àwọn tí wọ́n máa sàbí ti ọ̀rọ̀ ìsọdọ̀ àbá ìmọ̀ màbú ànífá tó bá yẹ wọ́n ń sọ fún pé ọlọ́run ló dá wa òun ló sì dá gbogbo nǹkan arákùnrin yìí ní rárá o òun ò bìlí fún tòun ẹwà tìgbà náà o ọ̀rọ̀ tó fi pẹ́ nìyí o àwọn ọ̀rọ̀ tó fi pẹ́ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. Tóra ta ń sọ yìí nínú tàbí èyí. Kódà àrùn àbọ̀ ànífà mí náà tìkáàrí tàbí ìnà náà làwọn náà wà. Tókọ́ àwọn àfáwà lọ́mù ṣáàpì kọ́ni nínú àwọn eh, nínú àwọn àwọn òsín náà wọn tìbáàrì tàbí ẹ̀yìn káyọ̀ àwọn. káwáwo àwọn tá à ń sọ yìí látọ̀jọ́ tó ti pẹ́ sí àwọn nǹkan tá à ń sọ yìí tó ti wà. ìyẹn pé àwọn èèyàn ó sì ní sáǹdì tiwọn lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe ìṣẹ́jẹ́ lè wí ṣùgbọ́n téèyàn bá ní ẹ̀kọ́ àti dáhùn lóhùn béèrè wọn omi lè padà sí kẹ́ni o omi lè padà sí padà. oníjọ́ náà wọ́n wá ń dúró ẹ náà wọ́n bá fún ń náà irọ́ ni gbogbo nǹkan nẹ́tọ́rà ni gbogbo nǹkan nẹ́tọ́rà ni òsì ń jẹ́ náà bí nǹkan tó lọ sọ jẹ́ náà wọ́n làbá bẹ́ẹ̀ ni tó sọ yìí náà ajẹ́pọ̀n ló sí kankan tó ṣẹlẹ̀ ńjọ́ kan àwọn wà létí odò ńjọ́ igi ńláńlá kankan wó lulẹ̀ bẹ́ẹ̀ ni ara ó sì bí ara ẹ̀ tán ó tún bẹ̀rẹ̀ sí ní fá ara rẹ̀ ó sì bíbi ara rẹ̀ ó sì fọ́ọ̀mù ara rẹ̀ ọkàn papọ̀ ọkàn ara rẹ̀ papọ̀ àwọn àti ìwòrán ìjọ náà ọkàn ara rẹ̀ tán ó sì bọ́ sínú ó sì ju rẹ̀ sínú odò yẹn ó sì ń wá ara rẹ̀ lọ ní odò arákùnrin yẹn ní òkúrọ́ ni yóò àfa báwo ló ṣe lé ṣẹlẹ̀ àà irọ́ ló lè tẹ́jú wa ìwọ̀n ò lè gba ilé ìtẹ̀sọ̀ yìí o ìdí òṣèwà bẹ̀rẹ̀ àà igi ọkàn gbó lulẹ̀ bẹ́ẹ̀ náà yóò sì máa gé rẹ̀ èyí tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ bóyá ẹ̀rí ti ń gé bóyá ẹ̀rí ti ń gé lọ́pàá igi yẹn ò lè gé rẹ̀ nǹkan kan ló gé òun lọ gbẹ lọ́dẹ̀ jù sínú mi bàbá mi à nítorí orí lòun sọ ìrìn irọ́ àwọn ọ̀gbà ọ̀rọ̀ tẹ sọ tẹ́ ẹ̀ gbà lóòótọ́ ẹ̀yin náà fúnra ara yín sẹ́yìn náà lè dá wa sára yín kọ́mọ̀sẹ̀ ń tọ́ da yín ìkànkàn náà nìkan táwọn jọ ń sọ tó jẹ́ pé ìbá ti lè gbà yí pé igi ò lè dágbẹ́ra ẹ̀ ẹ̀yin náà ò lè dá wà láyé ẹnìkan ló gbẹ́ ẹ̀yin náà ẹnìkan ló dá ẹ̀yin náà ara arákùnrin wa balẹ̀ níjọ́ náà pé ókè ah, òkèrè pé wọn ò rí ẹni tó dáhùn àbí ààrẹ nìyẹn bí ṣe máa dá èèyàn báyìí táwọn òfìsì káàlì bí ṣe máa dá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ìgbà táwọn ti ń lò sẹ́yìn pé ọ̀rẹ́ àrí tó géjì òun ni bẹ́ẹ̀ bá rí tó gégi yẹn ìkẹ̀kẹ́ ló gé wọn bá ní kọ́lá náà tí wọ́n ló wò rí òun náà ló gbé wọn náà òun náà eléyìí nínú àwọn ọ̀nà tí fi dáhùn èèyàn lóhùn nínú ẹ̀ lérú àbí yìí bákan náà ètò ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ ìṣáàlà bí àwọn àdìsí ìdá padà tó máa kà níwájú ó tún fi kún fún wa káfí lè máa ṣàlàyé inú àwọn ọ̀nà tá a máa fi wẹ ìwẹ jẹnẹba yẹn ní ẹ̀síyà akmel ṣùgbọ́n kókó bẹ̀ náà ni wípé gbogbo ọ̀nà tó ń kárí dàwẹ́ kómi ọ̀sá kárí gbogbo ara bẹ̀rẹ̀ láti orí kómi ó dé gbogbo orí wa kómi ó sọ kárí gbogbo ara yòókù ní kárí kókó síbi tí omi ò dé ní ara wa eléyìí ní méjọ́ lè dáàbò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́ni pẹ̀lú àlùwàlà eléyìí ni àwọn ọ̀nà tá a máa ń gbà fi wẹ̀ insha Allah ta'ala gba àwọn àdìsí mi tó wà wájú yóò lè jẹ́ ká tó tẹ̀síwájú nínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti padà tó wá sàlàyé mi lórí ẹ̀ náà wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa